نعم الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على عبدك ورسولك ونبيك وحبيبنا محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أحباب في الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ونفع الله سبحانه وتعالى على باتي وشواني مسلمي لكن أعطينا láti máa تلي ojúpọ̀nà àrẹ́bà محمد صلى الله عليه وسلم wa àwọn àbáyọ náà àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìkẹfà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó náà bá ń fi àwọn sọ̀hábà ṣe àwòkọ́ṣe nínú àwọn tí yóò lè fi àwọn sọ̀hábà ṣe àwòkọ́ṣe ọlọ́njẹ́kájẹ́ kan nínú wọn àdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọlọ́mọba tí ó ṣe wá ní akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn torí pé ọ̀gá nínú nǹkan tí ọlọ́mọ ń ṣe fún yàn náà ni man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din gbogbo ẹnikẹ́ni ọlọ́mọgbèrò dáadáa kan láyé ń bí àti ní alkiyama ṣọlọ́mọ sallallahu alayhi wa sallam ní irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ kí wọ́n ní àgbọ́yé ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn ó ń ṣàdédé wà innamal ilmu bitta'allum wal fiqhu bittafaqquh so ìmọ̀ ẹ̀sìn kìí ṣàdédé wá báyà gẹ́gẹ́ bá ṣe sọ nípa ọ̀rọ̀ àfọwọ́ Mus'ab ibn Umair lánàá bẹ́ẹ̀ náà ni àgbóyè ẹ̀sìn kìí ṣe pé máa ń kàn wá báyà èyí ó ṣiṣẹ́ lórí ìlágbóyè ẹ̀sìn àbí ọlọ́run ọba inú ọ̀nà tí ẹ máa ń gbà alágbóyè ẹ̀sìn inú ọ̀nà tí ẹ máa wá ìmọ̀ inú ọ̀nà tí ẹ máa ń gbà alágbóyè ẹ̀sìn inú ọ̀nà tí ẹ máa gbọ́rọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a ń ṣe inú ọ̀nà tí ẹ máa ń gbà alágbóyè ẹ̀sìn ní kí ẹ máa ka ọ̀rọ̀ àwọn àfa àṣáájú ilé tí wọ́n ti kọ́ nípa àwọn ẹni rẹ̀ àbí ọlọ́run bá kó ṣàlàyé ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn wa kó ṣe àlékún ìmánì fún wa kó ṣe àlékún ìmọ̀ àmúlò fún wa kó ṣe àlékún ìṣẹ́ṣe kòǹgẹ́ wa nínú orí ayé àti ìdàlùkẹ́ àmà innahu waliyyu dhalika wal qadiru alayh bi'idhnillahi ta'ala a tún máa ṣàgbéyẹ̀wò ìkan nínú àwọn àwòkọ́ṣe dáadáa fún ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹnu ìsọlánà wípé akẹ́kọ̀ọ́ mẹ̀sìn ni wá ilé ẹ̀kọ́ ìsìn la wà abùkátà sí ká mọ gbogbo àwọn ìtàn àwọn ẹni dáadáa yìí ká lè bá a ní ìlapa kó jẹ́ pé ìtẹ̀yẹ yóò ní ìlapa nínú tògbèsè ayé ká lè gbójú níbi àwọn àwòkọ́ṣe táwọn èèyàn máa ń mú láwùjọ ẹlòmíì yóò mú olórin yóò sọ pé òun ni model òun role model olóhùn wò yóò máa rìn bí rẹ̀ yóò máa sọ̀rọ̀ bí rẹ̀ yóò máa múra bí rẹ̀ yóò gẹrun bí rẹ̀ subhanallah akẹ́kọ̀ọ́ mẹ̀sìn tó gẹ irun tó jẹ́ pé irun tó gẹ̀ yẹn wọ́n ní àkọ́záwò ah, ló ṣe yìí anábìdẹ̀ ti wà náà rọ́sọ̀ sọ́lọ́mà nínú kọ́zà rẹ̀ anábìdẹ̀ kọ̀ fún wa nípa kọ́záwò kéèyàn gẹrun kó gẹ bìkẹ́ kó fi bìkẹ́ lẹ̀ kó gẹ apá kọ́kọ́ dápá kan sí à ah, wọ́n níbẹ̀ ṣe ń wo orun tó ń gẹ̀ òun fi jọ làgbàjá ni ẹ rí i pé lásán fi ṣẹ̀rí inú yóò bàjẹ́ ó dẹ̀ lọ́wọ́ àmì mọ́nálà àfáàní ló jẹ́ pé sáré olóde ìdàbí lòun wà lòun wà ní sàdàbí àwọn òde ló ń parí jáde ẹ wá wò pé fọ́ọ̀kì ló gbé sórí yóò nítorí pé òun fi jọ pírẹsidẹ́ǹtì ìlú kan kàmádàkọ so ìdán kéèyàn mọ̀ nípa àgbésí ayé àwọn sàlàfù sọ́ọ́lẹ̀ khususan àwọn àṣàbù nàbí sallallahu alaihi wasallam fún akẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀sìn oríire náà kìí ṣe oríire ó kẹ̀kà tán nínú tíra àbúgbọ́tàn nínú tíra nínú àfáà rẹ̀ kan oríire wípé kó náà tó àfàrà kó ní kó jẹ́ kí nǹkan yẹn ó ní làpá nínú ìṣẹ̀mí ayé tó ń fẹ́ lò ọlọ́pàá tó fi jẹ́ pé bí ìdùnnú láì tààlà a máa lọ síbi ìtàn ìkan nínú àwọn ògbóǹtarìgì nínú àwọn sàhábà anábìwà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tá a mọ̀ sí ibùnú Islam ibùnú Islam ọmọ ẹ̀sìn Islam táwọn ẹ̀tún ní sọ́pọ̀ náà orúkọ rẹ̀ onáà ni Salman afáwa Salman ó gbajúmọ̀ ní sí Salman Al-Farisi radiyallahu ta'ala anhu wardahu àwọn afá oní Salman Al-Farisi àti mọ́ ń gbọ́ orúkọ rẹ̀ Salman Al-Farisi Salman Al-Farisi wọ́n ṣe nísìbà rẹ̀ síbi ìlú eré tó ti wá Faris Salman al Abu Abdullah Abu Abdullah sahaba yìí irú àwọn sábà tó jẹ́ wípé akẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀sìn àti gbogbo mùsùlùmí kò lè rọrọ̀ kúrò níbi kó mọ báwo ló ṣe rin ìrìn ìgbésí ayé ẹ̀ tó fi di wípé tá a bá ń sọ ìtàn Islam tá a bá ń sọ ìtàn àwọn èèyàn pàtàkì nínú ẹ̀sìn Islam a lè mọ̀ dàkọ̀ Salman al-Farisi ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá àkọ́kọ́ rí níbi níbi ó kọ rẹ̀ gan òní ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn lábáwá nìkan ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn àwọn ará Saudi nìkan ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ lómi ṣe máa ń rò pé àwọn Saudi nìkan ló lẹ́sìn náà torí pé arákùnrin sọ̀hábì yóò jẹ̀lẹ́ ọ̀dọ̀làn sọ̀hábà yìí kìí ṣe ará Mẹ́kà báyìí kìí ṣe ará Madina ẹ̀rí pé ń dá sọ ìlànà Musa ibn Umar ará abúlé ará Mẹ́kà muhajir ṣùgbọ́n Salman al-Farisi kìí ṣe ará Mẹ́kà kìí ṣe ará Madina tó ń ti bẹ́ẹ̀ ó dẹ̀ nípò tó ga níwájú Ọlọ́run àjẹ́ wípé inna akramakum indallahi atqakum àwọn tó lápẹ̀lẹ́ jù lọ́dọ̀ ọlọ́run nínú yín òun náà lẹ́nu tó bá jòlò pa ọlọ́run ó lè wà nínú dúdú tí yóò lápẹ̀lẹ́ ju funfun lọ níwájú ọlọ́run subhanallah ẹ wo déédé tó wà nínú ẹ̀sìn wa ẹ̀sìn wa kìí ṣe ẹ̀sìn wípé àwọn tó bá funfun nìkan ẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ọba law anna insanan takhayyara millatan àwọn afọ́nitọ́ra wọ́n ní tó bá jẹ́ pé àwọn èèyàn wọ́n bá fún wọn láǹfààní kí wọ́n máa mú ká máa ṣẹ̀ṣà ojúpọ̀nà tó fẹ́ tọ̀ fúnra wọn mọ̀kàtàrọ̀ ìlàdí ìnàkà sáwà àwọn dúdú wọn ní mú ẹ̀sìn míì tó ju ẹ̀sìn wà nábì lọ sallallahu alaihi wa sallam àwọn bá ń sọ ọ̀rọ̀ orin yẹn wọ́n bá ń sọ nípa salman alfarisi ìgbé torí pé tí èèyàn bá ṣe ẹ̀sìn islam ẹ̀sìn islam láti rí i pé ó ṣe dọ́gbandọ́gba láàrin gbogbo èèyàn ṣe lọ́n òdépò tó ga ṣe lọ́n òdàdà bí ọjọ́ lárúbáwá ọjọ́ lárúbáwá inna akramakum indallah ló fi jẹ́ pé wọ́n ń ṣe nísìpà sahabiyun jalili wọ́n ń ṣàfihàn ẹ̀ síbi ìlú tó ti wá táǹpẹ̀ ní Faris àfikún ní kíni o Salmanu alfarisiyu kí láǹpẹ̀ kọ́kọ́ rẹ̀ o Salmanu alfarisiyu radiyallahu ta'ala anhu wàdà eléyìí ó jẹ́ ìdúrà àkọ́kọ́ ọkfàtul ula tààfẹ́ ká ní wípé gbogbo èèyàn pátá lọ́dọ̀ náà bákan náà ni wá ǹjẹ́ ó jà máa ju ara wa lọ yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilm darajat ìgbàgbọ́ rẹ tó ní sọ́lọ́ ìmọ̀ rẹ tó ní sọ́lọ́ tó dẹ̀ ń lò ó ní ó sọ di ẹlẹ́ tó lápọ̀n lójú ẹnì kejì lọ èyí tó gbé ẹ̀ kódà kan jẹ́ dúdú ó pé gbogbo ọ̀ràn wọn pátá dúdú ni wọ́n tí wọ́n máa di ń ṣètò ọlọ́run kò sí fọ́tìlù kò sọ́lá lórí àwọn lágbára lórí àwọn ìṣàlábá kò sọ́lá lórí àwọn tó tí ìṣàlábá lórí àwọn lágbára ìtọ́nà ń fẹ́ lò náà ní ẹ̀sìn wa Salman al-Farisi radiyallahu ta'ala amọ̀dọ́ Abu Abdullah àsọ wípé nínú nǹkan àkọ́kọ́ ta fẹ́ kọ́ nípa gbèsè ayé mi ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé arákùnrin sahabiyun jalil yàní huwa al-ba'ithu anil haqiqa ẹni tó jẹ́ wípé ìmọ̀ ń wá òdodo ni ẹ̀rìgbà sọ fún wa alẹ́lmù ìmọ̀ èyàn máa lọ bá ìmọ̀ ní ìmọ̀ tí wá báyà òdodo ẹ̀sìn èyàn máa ń wà lọ́pọ̀lọpọ̀ wa pápá jùlọ níbi àbúkà wà nílẹ̀ Yorùbá ilà kí ń kẹkẹ nípa ẹ̀sìn wa ayọ̀lẹ̀ púpọ̀ kí à ń ṣèwádìí kẹkẹ nípa ẹ̀sìn wa wọ́n sọ báyìí kò sí ibẹ̀ náà nù wọ́n ní kọ́ jẹ́rìn èèyàn lè bàjẹ́ èèyàn kò sí tara ẹ̀sìn fún wa wípé a fẹ́ mọ òdodo jẹ̀máà kò sí iṣẹ́ táwọn èèyàn ń ṣe nínú ayé tí wọ́n ṣàṣeyọrí ń bẹ̀ àfikún tẹ́pọ̀ àwọn èèyàn wádìí òdodo yẹn Salman al-Farisi radiyallahu ta'ala anhu ọ̀dá òun gẹ́gẹ́ ẹlẹ́ka lọ sí ọ̀dọ̀ rẹ̀ gẹ́lẹ́ bí àfàwọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ọ̀dọ́hùmá ó sì gba ó sì kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ Salman al nípa bó ṣe wọnú Islam ẹni òun ni pé báwo ni wọ́n ṣe dénú Islam àti gbèsè ayé wọn nígbà tí wọ́n bẹ̀rù Islam tí wọ́n fi papòrà. àfọwọ́ Salman al-Farisi ó sọ fún Abdullahi ibn Abbas Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní haddathani Salman ó ní Salman al-Farisi gẹ́gẹ́ ó sọ fún pèsè wọn Islam wípé kuntu rajulan farisiyyan min ali isbaha min ali qaryatin minha yuqalu lahu Jayj ó ní òun jẹ́ arákùnrin kan tó ń jẹ́ kan nínú àwọn ara Faris àwọn gbèlè tó kan wàkánà àbí ìdàkán kọ̀ríyàtò wàkúntò àhàbàkọ́lùkìlá àìlè ó ní bàbá àwọn dẹ̀rẹ́ nínú àwọn èèyàn tó ń gbé ìlú yẹn tó jẹ́ wípé aṣáájú ìletò àwọn ọ̀nà bàbá àwọn jẹ́ ẹ máa ń dọ̀ kọ́lù kọ́ríyà bí kọ́ sọ pé àwọn elder statement àwọn àgbàlú tó jẹ́ pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ nílùú ó máa ń kọ́rọ̀ wà bá wọn bàbá ìwà nífẹ̀ẹ́ púpọ̀ ní agboolé jáwọn gbé yìí tó yẹ pé kò sí kèéfẹ́ kí ìrà kí fẹ́ kó ní òun ó ní wakọ̀ dìṣítà hàtó fìlìmọ̀jù sí yá ó ní ìyàṣẹ táwọn ọmọ ń sìn nílé àwọn òun náà ni ẹ̀sìn àwọn màjúsí yẹn ni pé àwọn tó yẹ pé ẹlẹ́sìn náà ni wọ́n ẹ̀sìn náà ni wọ́n sìn ẹ̀rí pé eléyìí ṣọ́nà masalọ́lá àrà sọ́lá ó sọ fún wa pé àwọn rọ̀hábàníyà màjúsà àdìrì ọmọ àwọn tí wọ́n bá ń ṣe ní ilẹ̀ tòní tó mọ̀ nínú Islam àwọn tó máa ń ṣe fada mọ́dá àwọn onílọ́kọ àwọn oníníyàwó ṣọ́nà bá ní àwọn alẹ́ fi jọ màjúsì àwọn ọmọ ìpínlẹ̀ yìí ṣùgbọ́n nígbà náà àwọn màjúsì ìgbà yẹn ó ní lọ́bàdìlẹ́bà ṣẹlẹ̀ níjọ́ kan nǹkan kan nínú àwọn nǹkan ni bàbá àwọn apákan náà lọ́kọ̀ tó sọ pé àgùntàn rẹ̀ nǹkan kan nínú nǹkan ṣe bàbá àwọn ó bá sọnù ó ní wọ́n bá ń wá káàkiri wọ́n ń wá gbòyà bàbá rẹ̀ ní kó náà wà bó ń lọ ó ní nígbà tó ti pòun fẹ́ máa wá lọ torí pé nínú ìṣesí àwọn nígbà náà ni wípé wọ́n kì í fẹ́ kéèrà orin àwọn ọmọ tó bá nífẹ̀ẹ́ so Salman al-Farisi wọ́n ijó jáde ọmọdé géètì ọ̀sẹ̀ lọ́wọ́ tí ara àmọ̀ ọ̀nà ó ní wà á mọ̀rọ̀ ní fíyà bí báyìí mà yorùdí fà kọ́lọ́kì tó orí ó ní lónìí bá jáde ló máa máa wá nǹkan tó sọnù káàkiri dàbẹ́lò ó ní fàmọ̀rọ̀ tó bí kan ní ìfàtí ẹni tí ì jáde ẹni tó bá jáde ńjọ kan yóò rí àwọn èèmà onírànràn nígbà lójú ọ̀nà ó níbi tó ń ti ń lọ ló ń bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì kan kàníṣà ibi táwọn ọ̀nà sọ̀rọ̀ tí wọ́n ti ń ṣe ní kaná ìsìn nasara táwọn nasara tó fi máa ń ṣe tí ń ṣe ìjọsìn wọn pàṣẹmìtì àṣọ àtàwọn fi ha ọmọ ìsọlóòtù ó lè má gbọ́ àwọn èèyàn níbi kàníṣà yẹn tó ń sin tí wọ́n ṣàdúrà tó ń sọ̀rọ̀ ìsìn nǹkan ọkùnrin tó làábìrì máa ma amúrò náà ó lóun bẹ̀rẹ̀ nígbà náà òun ò mọ báwọn èèyàn ti ń ṣe nílùú tó níwòye jáde ló gbé bàbá àwọn mọ́ndé ọmọ rẹ̀ onífàlà àmọ́ mọ̀rá tó bí wọ́n sẹ́mi tó àtàwọn ẹ̀kọ́ tó àlẹ́ yìí àwọn bò mọ́ yẹ̀sìn àwọn nígbà tó ń gbọ́ ohun wọn ó ń súnmọ́ bí tó ti ń sin náà wọn báyẹn ó ń súnmọ́ bẹ́ẹ̀ ó ń wọlé tọ̀ wọ́n owó bí wọ́n ti ń ṣe ìgbà tó ń rí wọn ó sòun lè mọ̀ pé báwo làwọn lè tún ṣe ń sin náà yìí ó yàtọ̀ sí ìta wọn ń sin nínú ilé àwọn òkòjù ó lóun wọn sọ́kà wọ́n pé hádà wàllá òun ní òun fọ́lọ́ ń búra hádà wàllá yóò khairun min alladhi nahnu alayhi Salman ni òun búra wípé in tí àwọn lè ń ṣe ó dáa jòyè táwọn ń ṣe lọ nílé àwọn ó ní ìsáwà dúró mbẹ́ òun wo bá ṣe ń ṣe òun ṣe mà nípa bí wọ́n ṣe ń ṣe ó ní fọwọ́lá ìmọ̀ tààrà tó mọ̀ hátà àgọ́rọ̀ bàtí ṣàmì ó ní òun òfin wọlé ẹni tí wọ́n ránṣẹ́ ó wà nǹkan tó sọnù lọ ó lóun ti gbàgbéra hmm. wọ́n ti lọ àná òun òfin wọlé títí títí títí lẹ̀ fi tóun fi wọ̀ òun tẹ̀ ti gbàgbé pé òun wà nǹkan káàkiri nígbà tó yá ilẹ̀ su òun padà sílé ó ní bàbá àwọn ọ̀dọ̀ ọ̀kọ̀dùbá bàbá àwọn ọgọ́ ti wọ́n ń wá òun káàkiri pa ah, ọmọ táwọn ní kó wà nǹkan lọ ó ní kódà ó ti kọ́ àròjù kò rí nǹkan kan mí ṣe mọ́ wà tó lọ rẹ̀ kọ́ lọ ó ní ìwà búra yáàbù náà yà á rìn lọ́kùn ń bọ́ ló ti gbà lọ tí mo sọ fún ọkọ tó kù ńlé gẹ́gẹ́ bí òbí tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ sọ́mọ tí ò fẹ́ kí ìrà òrìn ó ní kó tuya ahmed ó ní sọ fún mi maratu binas mo náà fi kàn ní ìsàtì tó jẹ́ pé ah àmọ́ mo rí èèmọ̀ lára wọn bí wọ́n ṣe ń sin ọlọ́run báyìí ó ní wàláhì mo rí èèmọ̀ lára wọn ó ní fọwọ́ láì mọ̀ọ́sí tó ń dàn hàtà ọ̀gbẹ̀ tí sáré ó sọ́bà bá rẹ̀ tó ń fọ́lọ́ ọmọ búra òun òkú ò níbẹ̀ títí tí ó tilẹ̀ tó rùn fi wọ̀ báhùn mẹ́ ó ní bàbá rẹ̀ wọ́n sọ fún un pé in tí wọ́n ń ṣe òun wọ́n sọ bàbá rẹ̀ pé ah, ẹ̀sìn tó ń ṣe yẹn òun rí kó dáa ju ẹ̀sìn táwọn ń ṣe lọ ó ní bàbá àwọn onílà ọmọ ẹ̀sìn tó rí tí wọ́n ń ṣe kò sóore kankan mẹ́ o ẹ bá pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn máa ń ń bẹ inú ilé tó ti jáde wá ilé tó jẹ́ pé wọ́n takùtọ̀ láti tànàbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n yìí tẹ̀fẹ́ kó jáde ní kó wọ́n bá àródòdó ọ̀rọ̀ Ọlọ́run ọba kó wọ́n bá kẹ́kọ̀ọ́ nínú nǹkan tí ó là á ṣùgbọ́n tó bá fẹ́ Salman ó bàbá àwọn sọ fún un pé ẹ̀sìn tó ń ṣìyẹn kì í ṣẹ̀ṣẹ̀ olórí wàláhì iná ọ̀là khairu min dinina olórí bàbá àwọn fọlọ́ ọba búra ó lóore ju ẹ̀sìn táwọn ń ṣe lọ qala fa khafani fa ja'ala fi rijli qaydan thumma habasani fi baytihi ó dàbà ara rí pé ọmọ yìí ò ti rí nǹkan kan tó ṣe léèmà ó wá gbogbo nǹkan láti dẹ́rù bá kò níbi ẹ̀sìn olùkọ́ ọmọ yìí fẹ́ jọ sí mus'ab náà lọ wá sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ọba dì náà ìníjọ jáde wọn torípò jáde ilé orí báwọn kan sin ọlọ́run ọba tọ́tọ̀ sí báwọn kan sìn ó ní Salman Al-Farisi radiyallahu anhu wọ̀rọ̀dọ́ ó nígbà tó ń rí báyìí ọba àti ìlànà Nasara òun bá rẹ́sẹ̀ sí àwọn Nasara tó ń bá pàdé ibi ìrìnàjò wọn ó ní faqultu lahum ó ń bá sọ fún wọn bẹ́ẹ̀ dẹ̀ ni kó tó nígbà tó rí wọn ó bí wọn lórí pé ń gbọdọ̀ sí ẹ ti wá oníṣàmù àwọn oníṣàmù ni asúlù ẹ̀sìn oníkòsó àlọ́ nígbà tó wá rí gbọ́n títẹ́ tí wọ́n dè mọ́lẹ̀ ńlẹ̀ ó lóun wá rán sáwọn ọ̀sán gbé àìmọ́ o ẹ̀sìn se kàn ń ṣe òwú mi tí àwọn èèyàn kan bá ti wá láti ṣáàm tí mo sọ aráàlú yìí tiwọn táwọn bá ti wá láti ṣáàm ẹ̀dá kan tí ẹ bá ti dá àwọn tùjára àwọn ṣòwòṣòwò tí wọ́n wá láti ìlú wọn wọ́n wá síbí láti wá ṣòwò ẹ pè mí kí nà bá wọn lọ kò pẹ́ sígbà náà ìlà àwọn ṣòwòṣòwò kan bá wá láti ṣáàm lókè kálẹ̀ kọ̀ọ̀kan mẹ́rin pé Salman Alfa ló ti dé báyìí sọ́dún pamọ́ sọ́dún Muhammed kò káwọ́ gbéra pé kò sí wàhálà wọ́n gbúdìdẹ̀ mọ́lẹ̀ ni tí ó fi gbé jòdòdò gbogbo ìgbà tí ẹ bá ti rí àwọn wọ̀nyí tí ẹ bá ti ń wo ẹ̀kọ́ wọn kò sí àwíjàre kíkáwọ́ gbẹ̀yìn fẹ́ nìkankan lórí láti wá òdodo ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ó nígbà táwọn ní wá ti ṣáàmù táwọn nàṣọ́rọ́ bá ránṣẹ́ sóun wípé àwọn èèyàn kẹ́tọ́ wá ti ṣáàmù tó jẹ́ àwọn nàṣọ́rọ́ bíi tiwọn àkótó láwọn ìdàkọ́dọ̀ àwàríjọ́ òun wá sọ gbogbo tán bá ti parí tó wá ṣe nínú ìlú wàárọ̀ ọdún rọ́jà ìlà bìláàrí láti fẹ́ máa lọ sílùú wọn padà ó ní ẹ fún mi ẹ sọ fún mi màá wá gbogbo rẹ̀ tí ìpínlẹ̀ fún wọn ó nígbà tó dúpọ́ fẹ́ máa lọ kásìkò káwọn ará sáàmì fẹ́ máa lọ òun wá wá gbogbo rẹ̀ láti já etí bàbá àwọn fi dẹ̀hun mọ́lẹ̀ òun bá wá gbogbo rẹ̀ láti já ó má lọ́dọ̀ àpọ̀ mọ́ ará sáàmù gbàtí wọ́n dé sáà ó múrẹ̀ rẹ̀ wípé ta lẹni tó lóore jù nínú àwọn tí wọ́n ń sin nínú àwọn tẹ́jọ́ ń sin ẹ̀sìn nàṣọ́rọ́ tẹ̀ ń sìn ta lẹni tó jẹ́ pé òun ni ẹ gbà pé á ẹni rí ni yín nù tó jọ olùsíràn ta lẹni tó dáa jù nínú ẹ̀sìn pàkọ́ọ̀lù wọn ni alaskov filkanisa wọn ni lọ síbi ṣọ́ọ̀ṣì báyìí wòlíì ọlọ́nkan mẹ́mẹ́ náà lọ́dọ̀ rẹ̀ ó rí jẹ̀yìn ọlọ́run fakult inú ẹ̀kọ́ ìdàgbà tó fi hádà dé ó máa fàfà nìyẹn wípé ẹ̀sìn tá ń sìn ẹ̀sìn yín tẹ̀ ń sìn ẹ̀sìn yẹn wù mí gan èmi náà fẹ́ ṣe kíni o mo fẹ́ máa sin irú ẹ̀sìn yẹn wà àbábọ̀ àná kú ní mark mo sì nífẹ̀ẹ́ kí n wà pẹ̀lú rẹ màá máa ṣe kíni o màá máa ṣe kí n má yóò ṣetán láti ṣe bọ̀ọ́sì fún àwọn tó jẹ́ ẹni òdodo ẹ̀rí pé tẹ́lá wo Anas ibn Malik radiyallahu anhu ọ̀dọ́ òun náà atara pé ó fẹ́ tó pàdánù Nabi sallallahu alaihi wasallam khadim rasul ó ń ṣe bọ̀ọ́sì fún Nabi sallallahu alaihi wasallam Abdullah ibn Mas'ud khadim rasul gbogbo àwọn sahaba yìí tán wọ́n ń ṣe bọ̀ọ́sì fún Nabi Muhammad sallallahu alaihi wasallam àti Abdullah ibn Abbas wọ́n ń ṣe fún so Salman sọ fún pé owó máa lọ́dọ̀ rẹ ta allah mink máa sì máa kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ rẹ ẹ̀kọ́ mẹ́mẹ́ àfa ọmọ ilé kí wọ́n ṣe bọ́ ìsìn fún bọ́tẹ́ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọdún mẹ́wàá ọtí wà lọ́dọ̀ yìí wọ́n parí tí a kan ẹ wá fẹ́ pẹ́ wá ní wòlíì so ọmọ àti wá di after twenty years wọ́n yẹn orúkọ ọdún yẹn òlẹ́lẹ̀ wọn á sàdá pé kí ló fi láti ọ̀dọ̀ ti wà lé kí ó kí ló ti kọ́ ní anákùnmùlà nǹkan kankan ju tí àkọ́tà ń ká náà ní àsìkò àráyè parí ẹ̀ kábàwọn ilé àkíyè ògì kábàwọn kiri ẹ̀kọ́ kò já láyé ah. wọ́n ní àfààní máa lọ gbogbo tí àtàwọn ti ń gbé lọ́dọ̀ rẹ̀ bá wọ́n mọ̀ àwọn yóò bá wọ́n Allahu Akbar eléyìí ò sí nínú manhaj ẹ̀kọ́ àwọn ọmọ tó ń bá mi lọ́dọ̀ yẹn ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ fi ààyè lẹ̀ àti kọ̀wọ́ lẹ́kọ̀ọ́ ara ìkọ́takọ́ ó ní màá máa wà lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ ṣe kìnnìmọ̀ wà á ta alba mink màá dẹ̀ mọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tó tó bá lọ́dọ̀ àfà ó ṣe kìnnìmọ̀ fún àbá àbọ̀tà fún òkọ́ lẹ́kọ̀ọ́ wọ́n bomi lọ tó gbogbo gbèsè ayé rẹ̀ ó kàn lọ́dọ̀ bí wàá mẹ́pọ̀ tó dàtí wàá ẹ̀rí pé nínú kí sọ ànábì wa Musa alayhi salatu wa salam gbàtọ́ lọ pàtàkì àdúgbò lọ bá Khadir rọ́bì alayhi salam ó sọ wípé ìmọ̀ tẹ̀lé ọ ìmọ̀ kọ́ nínú nǹkan tó jẹ́ kí ni ó tọ́lọ́run bá ti kọ́ ó jẹ́ ìṣe ń tẹ̀lé káàkiri ọgọ́gọ́ ibi tó ti ń tẹ̀lé ẹ ló ti ń kọ́ mọ̀ so alkhidma ṣíṣe khidma ní nífarasin àti kíkọ́ ìmọ̀ méjìlá papọ̀ so ẹni tó bá ti wò pé òun fẹ́ kọ́ mọ̀ wọn bá ṣe khidma fún ìmọ̀ ìmọ̀ yẹn kò ní rí kọ́ gbogbo nínú ìmọ̀ tí ń bẹ nínú mẹ̀sìn ò ní pé èèyàn máa ń ṣe khidma fún khidma yẹn mọ̀ gbóyè wa khidma ni èèyàn máa ń ní ìfarasùn èèyàn máa ń ní ìfaradà lórí ẹ̀ tó Salman Al-Farisi sọ̀rọ̀ dàlàánì ó sọ fún ènìyàn wípé òun ó máa ṣe khidma nínú kàìníṣà rẹ̀ nínú ilé ìjọsìn rẹ̀ wàtà alẹ́ mẹ́ńkọ̀ ọ̀sán lè máa bákan màá máa sin náà pẹ̀lú ẹ ibi akẹ́kọ̀ọ́ mà kìí ṣe ìmọ̀ nìkan la máa ń kọ́ lọ́dọ̀ afẹ́ ẹni a máa ń kọ́ ìjọsìn rẹ̀ náà tó nímọ̀ gbọ́dọ̀ kẹ́sọ̀ pẹ̀lú ìjọsìn káwọn akẹ́kọ̀ọ́ lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe jọsìn lára subhanallah fàáyìn náà hànú mi náà wọ̀lá níbi la wà pẹ̀lú àwọn eléyìí ẹ rí pé ìlú mi ń bẹ ìfìlà kò sí nìkan tá a lè kọ́lá Ramadan láwàá yìí àwọn akẹ́kọ̀ọ́ lè kẹ́kọ̀ọ́ bó ṣe máa Allah subhanahu wa ta'ala ìyẹn gbọ́dọ̀ ní nǹkan yẹn náà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mọ̀ ó lọ sọ fárakùnrin yẹn wípé òun máa ṣe bọ́ìsì fún bákan náà wàá tààlà mẹ́ńkọ̀ ọ̀sán lè máa kọ́ fàdùkọ̀ ọkùnrin yẹn wọlé ó ní tó máa wọlé rẹ̀ sọ ah! ó ní sẹ́ rí ọkùnrin ẹni tó ń wọlé ẹni tó fi jẹ́ pé wọ́n bìnrin kan tọ́lọ̀ dàlá ni kò ní gba ẹ̀rí ẹnì kankan lórí ẹnì kejì ẹ̀ àfi yóò bí lèrè pé ǹjẹ́ o ti ṣe ìrìnàjò pẹ̀lú ẹ̀ ẹni tó gbé ẹni tó fẹ́ mọ ìwà afá lọ gbé pẹ̀lú afá bó bá lè ṣe pé pọ̀ ó mọ̀ òun lè jẹ́ ó mọ̀ tó ti mọ gbéyàwó ẹ̀ ṣe pé tó ti mọ gbá ọmọ ẹ̀ ṣe pé pọ̀tọ́ kẹ̀ pàdé àwọn àṣì ọ̀dọ́sẹ̀ àwọn àwọn nẹ̀sọ́rọ́ tó ń gbé ní sham tí Salman béèrè rẹ̀ lọ́wọ́ wọn ìgbé ta lẹ́ni eré nínú yín wọ́n jùwẹ̀ ẹni eré fún bọ́ Salman ní àá ah, rọ́jòrò sọ káàdà rọ́jòrò sọ ẹni ibú bag yàmúrò ń bẹ sọdakọ́ kí ló fi jẹ́ ní ibú lọ́dọ̀ Salman ó ní wípé ó lọ́kùnrin máa ń pa àwọn àzẹ̀kẹ́ máa ṣe sàárà yọ zàká yóò ṣe wọ́n lójú kòkòrò rẹ̀ fàyídà ìjàmà ọ̀yẹ́lẹ́yìn nǹkan sàárà àwọn sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àfa àwọn àtúkàmẹ́sà òde nafsihi òun ni yóò wá gbogbo tó bá fún ó kó fáwọn ọmọ ìjọ àkáǹtì tẹ̀ ní ó lọ mọ̀ṣúrọ̀ tí a gbé fún òun ni òun tẹ́kọ̀ọ́ fi ṣàǹfààní fún mà òun kò sọ́dọ̀ ara tẹ̀ subhanallah mélòó mélòó àwọn èèyàn ó ní ìwà làbí ọ̀tọ̀ àwọn àlùmọ̀sáàkì kéé fún àwọn aláìní ẹ̀rí pé tẹ́lẹ̀ bá wo àwọn ọ̀tọ̀ táwọn sọ ó ń lọ pẹ̀lú àwọn tàbí fagún tẹ̀sí. ọlọ́run bá lóye àwọn ọmọ mi ní pé ọ̀gbìtẹ̀ yìí múnatọ̀ àmàlà àhúbè miskinan wayatiman wa asira ẹni tó wá kó dúkìá fún ààrẹ má tọ́jú ra àrẹ́bí sọ̀lá àṣàlá bá ní bèèrè pẹ̀lú àwọn asáàbù sófà táwọn yẹn bá gbé dúkìá wá fún gbé fún àrẹ́bí àrẹ́bí gbé fún àwọn ọmọ iná tí wọ́n sọ tí wọ́n bẹ̀rẹ̀ kì mọ̀ sọ́lá kọkùn fi sàkọ̀ kí ló dé tẹ̀ fi dọ́ra lé iná báyìí kọ́lù làmìnàkùn lọ́mọ sọ́lẹ̀ ọ̀rọ̀ náà kò tó tẹ́mọ̀ àmìsíkè àwọn yẹn fọwọ́n láì nílò oúnjẹ kì í ṣe pé wọ́n kì í ṣe pé níbi dúkìá àti wọn nìkan gbogbo ẹni tó bá wà nípò táwọn yẹn ń dà nǹkan jọ sọ́dọ̀ rẹ àfa àkọlọ kí sara ìwọ bá ń lò fún gbàdúrà tara tiẹ̀ ànàmọ́ ewu tó pọ̀ ń bẹ lórí rẹ̀ ó ní arákùnrin tápẹ̀lẹ́ ní rẹ̀ yìí àwọn èèyàn máa ń dà nǹkan jọ rẹ̀ kó fáwọn aláìní ṣùgbọ́n kì í fún wọn ó ní àtàjà máa sábà pẹ̀lú àlùmí zahab tó jẹ́ pé òun ga ó ti ní pẹpẹ ọrọ̀ tó wà lọ́nà méje pẹpẹ góòdù nìkan góòdù gbogbo ẹ̀ kọ́nà wa gbọ́dọ̀ tó gbogbo àṣọ yìí dá àṣàlù náà ni ah, òun máa hẹ́ẹ̀tì ọkùnrin yẹn gan o torí pé nítorí rí lára rẹ̀ ẹ wo ìmọ̀ ẹ gbọ́dọ̀ sọ nípa kí sọ àwọn mọ̀dìyà ìrànṣọ́ àbúlá àyíká nípa àwọn àdébùwà ṣọ́ àyè alayhi salatu wassalam ànábì ṣáàbù sọ gbóló nǹkan ta kéèsì mẹ́rin pé kèé mọ́kùn tó òkàn nífò ìyá kọ́ mi ẹ̀yìn èèyàn mi ẹ̀yìn ìjọ mi mi nímọ̀ tí mo bá ní kẹ́ ẹ ṣe mi nímọ̀ yapa rẹ̀ ń tèmi àdàmọ́ àdètò sábà bínú záìdù wa mẹ́rin pé gbogbo ẹnikẹ́ni ọlọ́run bá subhanahu wa ta'ala yóò mú ọkùnrin kan wá ní ọmọ tí wọ́n jùlọ náà tí fún yóò gba ọkọ̀ jáde kẹrántí ìgbà àwọn èèyàn sọ pé ta lélẹ̀ yà fúlàn ìrẹ́lágbájá Ilu ni wọ́n bá dénú náà alábàtà àwọn ọmọdé maruf ọ̀tẹ̀dá ara ìmúkẹ́ tí bí ọlọ́run sọ dáadáa fún wa ló ń kọ̀ fún àpàrà àbàjẹ́ yóò ní à òun kàn sọ ni àmọ́ òfin ṣe ẹran kó mọ́ sọ̀rọ̀ wà báyìí arákùnrin Salman Al-Farisi ó ní àfọ àpáàdì pásítọ̀ yìí á òun kò yára púpọ̀ ó ní fún mama kò pẹ́ sígbà náà ló bá kú ẹrùgbọ́dọ̀ yẹn má dàjú kú àṣírí yẹn ó tù bó bá jẹ́ nire tó bá ti kú àwọn yóò mọ̀ yá agbada bẹ́ẹ̀ ṣe wù sára kò sí àlùdílẹ̀ lálẹ́ báyìí kálá rí nǹkan jẹ àbíkó fún wa àwọn yóò sọ̀rọ̀ tó bá ti kú tán tó bá dàjà ní ibi náà ni àwọn yóò sọ̀rọ̀ rẹ wọ́n ló máa bẹ̀rù ẹgbà tó ń bẹ láyé tó bá ti kú tán wọ́n sọ̀rọ̀ rẹ pé tọ́ àti ẹ̀dúgbọ́ bọ́lọ́ gbogbo lágbàdà àdúgbò náà ti kó jẹ ó àtìtáyé tí wọ́n ń béèrè kódà àwọn òfin ṣàbílì láì gan ọ̀rọ̀ lọ́wọ́ àtọ́ráfí fajtama'at ilayhi an-nasara yarfanuhu gbàtọ́ kú làwọn kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ yókù ní wọ́n bá kó jọ pé àwọn fẹ́ wá sin àfa àwọn àkótó láwọn wọn máa sọ fún wọn pé inna hadha kana ọjọ́ sọ ya'murukum bis-sadaqa sẹ́rẹ́ ni àfa yín tó kù yìí ẹni bígbà ni ó ó ní sọ fún wá dáwó ìdábẹ̀wá yín nafsi yóò kó fúnra rẹ̀

wọ́n rí gbogbo àwọn ibi tó kó dúkìá sí góòdì àti sílvà gbogbo ẹ̀ tó dà pàrọ̀ rẹ̀ kọ́ ọ́nà fọlọ́mọ̀rọ̀ áwùhà nígbà táwọn náà rí kọ́ọ̀lù wọ̀ lọ́ọ̀ wọ́n náà fọlọ́mọ̀rọ̀ à ní sí láíláí lórí fún un ẹgbẹ́ náà sọ́wọ́ sí ni wọ́n ní ẹ̀dá kàmá wọ́n máa lọ kàmá wọ́n bẹ̀rẹ̀ àfóhùn gan ní ṣe gíní o lè ń takò ìwà àfà kẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ tó bá rò pàṣírí rẹ bò tó bá kú ńkọ́ ó mọ̀ sọ àwọn èèyàn yìí pé wá sí ẹnu mi ní ẹgbọ́ ẹnu òwúṣẹ́ mi kòdólẹ́ olóòmà wà láà tàǹzọ̀rọ̀ ilá àmàlì kòdólẹ́ olóòmà wà láà tàǹzọ̀rọ̀ ينفعك علمي ولم يضرك تقصيري ينفعك علمي ولم يضرك تقصيري Kó tó lọ ọlọ́run, ẹ mú máa ìmọ̀ níjẹ́ mú. ولا تنظر إلى عملي. Ẹ mọ́ wo sẹ́ mi o. ينفعك علمي ولم يضرك تقصيري ولم يضرك تقصيري ينفعك علمي ولم يضرك تقصيري. Ìmọ̀ tẹ́ra kọ́ lọ́dọ̀ mi yóò ṣe yín láǹfààní o ibi tẹ́mi kú sí o afáàkẹ́ kí òun lásìkò ń tẹ̀ ẹ̀sàmọ̀ ẹ̀kọ́ kí ó ṣe ìwú àlùfíà ní malik gbogbo àrùdù gbogbo méjìlí gbogbo ẹ̀ ẹ̀sàmọ̀ ó wà nílẹ̀ ẹ̀mọ́kọ́ ẹ̀mọ́ omi ṣòkòtò mi ṣe gbálẹ̀ o subhanallah so ìmà kì í ṣe kíkọ́ nìkan lílò yẹn náà jẹ́ káwọn akẹ́kọ̀ọ́ kan fi lára rẹ̀ jẹ́ ní ṣe kò jẹ́ pé gbogbo ẹni tó lọ́ máa fi rẹ̀ ṣàdánwò fún pé ọba rí ìwà kan lára àti òṣèwà àwọn ẹni ọlọ́run ọ̀rẹ́ àdùbìlà sọ àwọn afá fún anímọ̀ràn yìí pé tọ̀ ìtọ́ dáa jù ó náà ní kó wá ẹni tó jẹ́ pé ó mọ̀ rẹ́sì rẹ̀ kọ́ lára rẹ̀ àti mà pọ̀ tó bá tẹ̀ wá rí báwọn tọ̀ amọ̀sọ̀ fún ọ pé kò dólẹ̀ ò ló mọ wàlá tàǹbọ̀rọ̀ ilá àmàlẹ́ wàbọ̀gẹ́ bìhá wàjẹ́ àlùwà fìdíl bárí. خذ العلوم ولا تنظر إلى عملي وبغي به وجه وجه الواحد الباري وبغي به وجه الواحد الباري إذا مررت بأشجار لها ثمر إذا مررت بأشجار لها ثمر حجن الثمار وخلل عود للنار حجن الثمار وخلل عود للنار فجن الثمار وخل العود للنار فجن الثمار وخل العود للنار àwọn àfáà ni tó bá yẹ pé ọlọ́run bá fi ṣàdẹ́wò fún ọ tó yẹ pé ibi tó ti ń gba ìmọ̀ tó yẹ pé aburú ńlá ni èyí tó dáa tó wà áṣìlámù oníkó wá bí pé ó ti máa rí màá ó dẹ̀ máa rẹ́sì rẹ̀ ní àbẹ́sí ń wo àwọn ọmọ ṣẹ́ṣẹ́ tó náà pàdé sìgá gan tó wọn mo tó máa ń sáré kọ̀ lọ́wọ́ but wàláì kò sí bàlágọ̀ mẹ́sàrà kan ní bàlágọ̀ yẹn tí à ní fún àní fọ́t so pé àmọ́ ẹ mà sá tí ìdá mi tẹ́tì gbòmó lè fi sìgá wọn so tí wọ́n fi wà pé kí ọgbẹ́ tó má ti fa sìgá díẹ̀ yóò wà ó ṣe wẹ́lò míì ẹlòmíì wà lóṣù báyìí olóhùn tó yàn ní wákàtí ní wá tó kà kí ó lóhùn wákàtí àfá rẹ̀ ìgò sinap rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ike ìgò sinap tó bá ti ka kéwú díẹ̀ yóò mú sinap díẹ̀ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ mi rè wà lọ́mọ kí ó lọ sọ́dọ̀ ẹ̀ lómi tó lẹ́sìn tó nímọ̀ so but ká sọ pé tẹ̀wá ṣẹlẹ̀ àwọn afáàní pé wọ́n tẹ̀wá bí gẹ̀rẹ́ ń yìí dá pèsè àná ní pé kò dọ́lẹ̀ ọlọ́ọ̀mà ولا تنظر إلى عملي خذ العلوم ولا تنظر إلى عملي وابغي به وجه الواحد الباري وابغي به وجه الواحد الباري علوم لوصة كل جمع مؤنث إذا تفهم كل جمع مؤنث وهذا جمع مؤنث وابقي بها وجه واحد الواحد الباري وابقي بها وجه وجه واحد الباري سو سو خذ العلوم ولا تنظر إلى عملي خذ العلوم ولا تنظر إلى عملي وابقي بها وجه الواحد الباري وابغي بها وجهها والواحد الباري وجه بها وجه بها وجهها والواحد الباري إذا مررت بأشجار لها ثمر إذا مررت بأشجار لها ثمر فجن الثمار وخلل عود للنار فاجني الثمار وخلل عود للنار فاجني الثمار وخلل عود للنار فاجني الثمار وخلل عود للنار وفانت ما قيمة خذ العلوم ولا تنظر إلى عملي bó bá ti yá aládàáwó eré èèyàn báwọn ní tó bá jẹ́ òdòdó ọ̀rọ̀ ẹni ẹni kò kàn mú atọ́ǹdù ìyá àmàlì ẹ wo sẹ́rẹ̀ bá أبقي بها أبقي بها وجه الواحد الباري وابقي بها وجه الواحد أي ابتدي بذلك وجه الواحد الباري ìmọ̀ tí wọ́n wá ń kọ́ ní ìkíláàsù ń bẹ̀ tọ́lọ́sàn yóò jẹ́ pé torí ọlọ́run wọ́n fi ń kọ́ ó wá fi àpéjú ẹ̀jọ́ ó lè ṣẹlẹ̀ kó kọjá lẹ́gbẹ̀ẹ́ igi tó jẹ́ pé igi ní ó wá léso lórí ó sì ní igi yẹn ó léso tí tó bá débẹ̀. fàjìnì sí máa rọ̀ wá kọ́lé ọ̀dàlẹ̀ náà rí fàjìnì sí máa rọ̀ wá kọ́lé ọ̀dàlẹ̀ náà rí. tó bá débi igi tó bá ká bẹ̀rẹ̀ orí ẹ̀sìn tó tún bẹ̀ gbégi lọ lórí sí máa rọ̀ ìwọ ká orí ẹ̀ àǹfààní ara rẹ̀ nípa ọ̀kọ́lélẹ̀ ọ̀rọ̀ ìdàlẹ̀ náà rí fi kí ìyá ẹlẹ̀ fún iná àwọn tó ládá nọ́mbà wá gbé subhanallah abátọwọ́ bọ̀ àfọ yìí pé tọ́ mú ìmọ̀ yẹn tó sàǹfààní ara mu kú fún ara ti ẹlẹ̀ yìí náà tó dé tó ìyá ìlú máa ti ẹ̀yẹn ìyá náà tó jẹ́ olóòrè ṣùgbọ́n ìyẹn extreme case nígbà tí o bá sọ̀rọ̀ ẹ̀mẹ́ tó dáa jù ẹ̀dọ́ aslam oníkó kí ni o oníkó wábi tó ti kọ́ mà tó dẹ̀ ti kọ́ ẹ̀sìn rẹ̀ so Salman al-Farisi radiyallahu anhu àárẹ̀ àtúrẹ́ kọ̀ọ̀kan mi tó ṣe yìí pé ó ní gboyà ẹni hmm. pé kò rọrùn kéèyàn tó àṣírí ẹni tó yẹn gbọ́dọ̀ rẹ̀ ẹni gbogbo yẹn ti mọ̀ pé ẹni rí ṣùgbọ́n ẹ̀rẹ́ kọ̀ wípé ó ní gboyà ó dá sí nǹkan tó kan ju òdodo lọ pé á ah, ẹni yé ìṣẹ̀lẹ̀ òdodo nígbà tí wọ́n ṣe báyìí fún arákùnrin tán tí wọ́n sọ ọkàn wọ́n sọ lóko fún mọ̀já wa ní fún mọ̀já obìnrin ọjọ́ lè máa kọ́ fàjà àlóhùn mẹ́ta ni àwọn nàṣọ́rọ̀ bá ní àdìwà ah, kápọ̀lù lórí a ní bàbá eh, fada in the lord bàbá ní olúwa ẹjẹ́ ká tó wá ẹlòmí ká tó yàn sípò yẹn má tó gbẹ̀rẹ̀ sípò tiẹ̀ ó ní nígbà tó gbóhùn síbẹ̀ òun ò sì kúrò níbẹ̀ ní tiẹ̀ Salman àmọ́ ra ayétọ́ lọ́jọ́ láyé sọ́lù lọ́kọ́mùsà àrọ̀ anna afdal minhu wa adar fi dunya wa la arda fi al-akhirah wa la adab layla wa nahara minhu ah ó gbé sípò yìí ó mọ̀ dáa púpọ̀ ní tiẹ̀ o jọ̀mọ́ àbòsí ni kó mọ́ sọ gbogbo èèyàn bá kẹ́lẹ́ ọ̀nà ṣe ó yẹ kó dẹ́ni rẹ̀ mọ̀ náà ó ní ìwà ìwọ́n ṣe òyìn ẹnìkan nípa ṣe gbogbo yẹn pátá ni ló ń bá ṣe ara o ọdún nísúnà ni màá sọ nísúnà ẹgbẹ́ rẹ̀ dẹ̀dọ́ níbi dí àmà lágbà gbogbo wa náà pátápátá pàdé ló ń súnà mọ́kùnrin mọ́kànrin mérò so mẹ́ àwọn èèyàn nílé kó o sì mọ́ bá wọn ṣe mọ́ àwọn ẹni bí kó o dẹ̀ sọ́ra fún wọn bọ̀gẹ́sì kò sí nínú kàmọ́ ìrìn sáà pípé ìpé ọmọ nìyẹn pé ah, ọmọ nìyẹn lẹ́kọ̀ọ́ náà ẹsẹ̀ wọn kò lè mú so kì kò sí nínú pípé ẹ̀dá kéèyàn máa sọ pé kò sẹ́dọ̀ lè mú lọ́rẹ̀ ẹlọ́ni ìtakùnlọ́ha wàkúùnù sọ ọdún kí ó sọ pé kò lè mú so lè mú rẹ̀ náà so mọ̀mọ́ so èyí ń gbọ́dọ̀ ní ẹnu àlà sàmánù ròyìn pẹ̀lú dáadáa ó ní gbogbo tó má dájọ fún nígbà náà ó ní gbogbo tó bá kó wá fún sọ́dákọ̀ òun máa ń lò rárá ó ní fàákọ́ tó bá wù zàmánà ó lóun bá dúró pẹ̀lú ẹ̀ lásìkò tó pẹ́ tó máa ṣàdọ́rọ́ tó rí wà fáà ìníkú bá tún dé wá bò náà ìdókù sẹ́ńtì òníkú. ó tún láwọn ìyá fúlá ó mọ̀ sọ pé ìwọ lágbájá ń bá nìyẹn wé mo ti wà pẹ̀lú ẹ̀ ti pẹ́ mo ti nífẹ̀ẹ́ rẹ púpọ̀ ikú mo ti ń wò kó ti dé wá bọ̀ yìí ta ló sọ fún mi kí n tó lọ bá lẹ́yìn rẹ̀ sùhánù ẹ̀rí pé nílẹ̀ kọ́ta ti kọ́ àtàwọn bá ń kọ́ ànábì sọ́lá sọ́lá mẹ́kọ̀ọ́ wípé mọ́ máa kánjú pẹ̀lú alukur'an. لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع أربع سواء آدابك nípa طلاب العلم àwọn ẹ̀kọ́ kan fún akẹ́kọ̀ọ́ tó nínú ẹ̀kọ́ tá a sọ tá a ṣe ìtìmọ́ lórí tíra àbábá abẹ́kọ̀ àbúzẹ́yìd nínú àwọn ẹ̀kọ́ tá a sọ ní pé kó gbayọ̀ǹda afárẹ́ tó bá fẹ́ lọ bùnmi nígbà mí ń bẹ yóò mọ ọ̀sẹ̀ àpẹẹrẹ fún ẹni kò sàmọ́ òbí lẹ́rọ ní ikú ló fi lòun wò tó fẹ́ pọ̀ yìí màmá ta àmọ̀ràn kí ló fẹ́ sọ fún kóun ṣe gbé ní kóun tó lọ arákùnrin yẹn ní ìwọ mọ̀ mi wallahi ma a'lamu ahada al-yawm ala ma kuntu alayhi ó lóun fọ́nà búra òun fẹ́ mẹ́ni kankan tó jẹ́ pé ṣe dáadáa bóun àwọn èèyàn ti yí ẹ̀ṣẹ̀ ọlọ́run padà subhanahu ẹ wò bàtẹ́ni yẹn ń sọ̀rọ̀ àti pé nígbà míì ẹ̀kọ́ tó àti lórí mẹ́rin ni wípé àwọn ẹni ọlọ́mọ ń dára wọn àwọn onísúnnà wọ́n ṣe kí ni ọmọra ẹ rí wípé wọ́n ní yàlímọ́ Malik rahimahullah ta'ala bẹ́ẹ̀ ni yàlímọ́ Awza'i rahimahullah ta'ala tó sọ pé tó bá lọ síbi kan nílùú kan gbogbo àwọn tó bá dé ní súnnà rẹ̀ bá sára náà tó pé mélòó láwọn àlùsúnnà tí wọ́n ní wọn náà tó ó lè wà má rẹ̀ ká àwọn àlùsúnnà kan insha Allah ọ̀nbẹ ní Àbújá ẹni mọ́ ní rárí o bọ́bọ́ náà jù tó papà ṣáàlù tẹ bá dé kó ẹ̀tọ́ ẹ̀rọ bíbáyì tẹ so nínú ẹ̀kọ́ tó yẹ ká ilẹ̀ ẹ̀ nìyẹn pé àwọn oníṣúná máa ń dára wọn mọ̀ àwọn onídodo máa ń mọ́ra wọn bí nǹkan bá ti rò kó dàrú tó wọn ó sì rí àwọn èèyàn afá àwọn mẹ́kẹ́ yìí fẹ́ lọ fẹ́ kó ń lù ú ó lọ lọ́rí apẹ̀jú rẹ̀ ó wá bèrè pé àwọn kò lọ́tọ̀ à ń kó lọ lọ́rin nílé wọn ti ní àwọn mọ̀lẹ́bí ìyàwó wọn làbọ̀dọ̀ kó ń lọ́rin àti gbalé bẹ̀ tí mo dákúlẹ̀ mẹ́rin lọ ọ̀nà á kò sẹ́nu ẹ̀rọ onímọ̀ náà gbé tàwa iná ara ẹ̀ fẹ́ ráwọn èèyàn náà fẹ́ pẹ́ alhamdulillah àwọn náà wà lórí sunna so tó lè dára dára rẹ̀ kìlọ̀ fún ah nítorí wáyé pọ̀lọpọ̀ ní harafa àti ló wà mẹ́ ẹ̀ kìlọ̀ àfáyín ni kọ̀dá hàlàkà náà àwọn èèyàn ti wà lóko parùn

rí ipò lọ sọ́dọ̀ rẹ̀ ó ní fàlàmì màmá ta wá nígbà tó di pé àfa àwọn ìkú wòlíì ọlọ́run tó kú ó lóun wá lọ ibi tó júwe fóun pàtó lọ́dọ̀ ọ̀nìyà fúlàní ọ̀dọ́dọ̀ ẹni yẹn ó yìnbọn fúlàní ara ọ̀sọ́ ni ń dàmọ́ tí ó ní alágbájá sọ ó rẹ fún mi pé kí n wá pé kí n wá ní ó ní onífà kọ́mùsọ̀ ìdáwó bá dó sọ́dọ̀ ọ̀sẹ̀ lẹ́fà ọ̀wọ̀jẹ́ tó kọ́rọ̀ rọ́jò min aláàmùrì sọ̀hìnbí ó ní tó wá rí fóun náà bí ẹni rẹ̀ tàkọ́kọ́ yẹn ló náà ṣe rí ó ní òun ò ti ẹ̀pẹ́ pọ̀ òun àsìkò tó ń lò pọ̀ lọ́dọ̀ tiẹ̀ tó ń ṣe kí ni ó tí kò fi wá débò náà jẹ́mọ́ kí ni wọ́n káàkiri ń wọ́ òdòdó káàkiri níbo ni wọ́n ti lọ tó ló ti sọ ẹlòmíì wọ́n sọ̀rọ̀ ní mọ́sáàsì wọn wọ́n sọ̀rọ̀ fún wọn ó bẹ̀rẹ̀ lọ́wọ́ àfa kan àfa yẹn lóhun ọmọ onígbà táyọ̀ ojú bẹ́ẹ̀ ń gbòòrò tẹ́lẹ̀ nù èyàn ibú ìdúró ló ń wá ó tún béèrè lọ́wọ́ ẹlòmíì náà so ìkọlẹ̀ níbi ìwọ́dò ló ó fi dẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu láwùjọ tiwa a jìnà sí òdò púpọ̀ nípa àti ẹ̀ lè ṣe wádìí kankan paul ibùdó ẹ̀mí ó kọ́ tíra kan lórí mẹ́sàlá kan tíra kan péré ó ti dìbò kìf yà á ṣá lọ́kà mo ti ka sọ́yìn fi kìí sọ́nà pé ẹ má dàrá ilá mẹ́sàlá yẹn kò lé tó bá ti sọ́n sọ́yìn fi kìí sọ́nà ìzọ́láwò kàtíbáwò kọ́lọ̀ jẹta sókọ́lọ̀ bá ní sàfà tó kọ́ lẹ́lẹ̀ sọ lẹ́dí tó àfà tó kọ́ ó ṣe gbẹ̀jú ìwọ tó ká tó láti ráyọ̀ kẹ́ ó tó lọ káàkiri tẹ́mí kí àwọn àfà tó sọ kí àwọn àfà tó sọ ó fi tẹ́lẹ̀ àwọn àfà àfà ńlá tó júbọ̀ tó bá kàálẹ̀ kò sí tẹ̀lọ́rùn kò tó fẹ́ kàmí kò tó fẹ́ kàmí kó tó dúró pé á ah, mokif mi lè lè ọ̀nà ó ti di ó ti kàwọn tó pọ̀ ọ̀dọ̀ ni mokif ṣùgbọ́n lónìí ẹni tó ká tó ráyọ̀ òun náà ni mokif ó ní so mo mọ̀ pé mo kì í fẹ́ ṣe kàrà but mo kì í fún tèmi òun ni pé kí ló sì kà ó kàdà àrí sọ̀rọ̀ ibi àsopọ̀ àwọn tíra yẹn àsopọ̀ òun ṣàmọ́ mo tà ń sọ ni pé nǹkan yẹn àwọn afẹ́ẹ̀sì ìran inú ọmọlá tààrà kí wọ́n tó dúró lórí mọ́sálà kan wọ́n ka ka ka ka ka tí ó bẹ̀rẹ̀ sọ pé ah bí ẹni pé àwọn ti kó n tó pọ̀ ó dà tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n sọ pé àwọn òṣèṣẹ́ àbẹ̀ àwọn òkúta ìgbà táwọn ń mọ̀ wà báyìí ìwọ̀nba wà nípa àwọn ṣe àwọn tó rí báyìí táwọn bá tó rí nǹkan rí àwọn tó yẹ̀wò tí ó sọ̀rọ̀ sàgbọ́n fàájì sí ọjọ́ láàrín táwọn sọ tọ́ba débi wà fáwọn ìṣọ̀rọ̀ tó kú iṣẹ́ àlọ́ tààrà máa kààrọ̀ ẹ̀mẹ́mà záhàbí jáde fún wa subhanallah lórí wà fáàtù èèyàn pé èèyàn kẹ́kù lásán ọbẹ̀ sọ déètì ẹ̀ ń jí mọ̀mọ́ záhàbí sọ ó jẹ́ ìpé èèyàn mọ̀ wípé àwọn mọ̀ wọ́n gba títọ́ lórí òdodo wọ́n sọ fún pé ìgbà táwọn kọtíra yóò ibi tí wàá di wá déré o ṣùgbọ́n ó lè ṣẹlẹ̀ káwọn kiri o àtúndì nǹkan so Salman al-Farisi radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ alẹ́mọ́ lè sọ ju bó ti gba ìsìláàmù ẹ̀nìkan lọ lónìí wípé ẹ̀kọ́ pọ̀ nínú tẹ̀gbẹ̀sáyé sàbẹ̀ yìí dáadáa radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ ó nígbà tó ń dúró ẹni náà ikú bá dé bàbá náà bá kú à ó ń bí lọ́dọ̀ pé arákùnrin má ti kú lágbára ló sọ lágbára ló dá kọ̀rẹ́ fún mi wọn náà ti ń lọ rèé láàrùn wọn náà fẹ́ sọ fún mi wọn náà ni wallahi ma a'lam rajula ala mislihi ما كنا عليه إلا رجلا ولا تلاقى نكفه وهو فلان وني لبون ونطعه قال فلما مات إما دون الثاني يكو هم لباب تصعه وده قالوا يعني نصيبين وني فجيت فأخبرته بما جرى وما لبدا إني náà nílò tó dáa kan yẹn o má tó sọ ìtọ́jú òun rí o má sọ fún ẹnìyẹn náà ó ní o má tó lọ́dọ̀ arákùnrin yẹn náà ó dé ẹ̀kẹ́lò ẹlẹ́kẹ́lò ẹlẹ́kẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ni ò jẹ́ ẹnìrí so alákọ̀ọ́kọ́ ẹni tí wọ́n fi ṣe kàlífà lẹ́yìn tiẹ̀ oúnjẹ nire oúnjẹ ìwẹ̀ sẹ́lòmíì nílùú ibòmíì ó tún kó ń lu yẹ ẹwọ wàhálà o kéṣe nílùú kan náà o sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò fẹ́ ṣe wàhálà kankan fẹ́ sí fún ìmọ̀ tún lo dátà kó fi gbọ́ wàásì ó tún nílá kó tún wó dodo kó credit hundred naira kó fi pè kó fi pè àfa lórí àlámọ̀rí ẹ̀sìn ara rẹ̀ ó ní ẹ̀wọ̀ ìdámọ̀ ọlọ́fẹ́ lọ́bẹ̀ ìyá rẹ̀ kó fi béèrè béèrè lọ́wọ́ àwọn àfa ó fi mú òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ báyìí náà sọmọ sáàsì wà ó ní kí n béèrè lọ́wọ́ yé kí n tó wọ tí àwọn àfa sọnù ó ní lọ káàdì hundred naira àmúlẹ̀ lọ sanwó bọ́ọ̀ ilé

òun ọmọ nìkan tó wà lórí tá à ń ṣe yìí náà ó ní ilẹ̀ ah, àrọ́jù náà àmúnà tó lẹ́jẹ̀ nìkan subhanallah ó ní ẹni yìí náà tó bá lè wá lọ sí ìlú lẹ́yìn tó náà ṣe kí ni o eléyìí tí òun náà wà ó bá tó júwe ìlú míì ọmọ orí yà lọ́bẹ̀ fàyín náà wà lámísì mọ̀ náà nàlẹ́ òun náà irú ẹ̀sùn tá ṣe yìí náà ṣe ó nígbà tó kú tán ó má tó gbéra subhanallah ìmọ̀ orí bẹ̀rẹ̀ gbé ó bá tún gbéra ó bá tún wá tún wó dòdó lọ látó nọ́rọ̀ ẹni yẹn òun tún bí ẹni yẹn náà ó ní ah, ó ní ẹni dáadáa ni ó ní ó ní kákọ́ ara wà kó ń tó yàní pẹ̀sàtò hapkà kára tí lè bà kọ́ra tó wà gọ́lìmọ̀ ọba tó nọ́rọ̀ ẹni yẹn tiẹ̀ òun ráyè ṣiṣẹ́ díẹ̀ lọ́dọ̀ ẹni yẹn so níbẹ̀ òun ní àwọn màálù kan àti àwọn àwùtàn kan subhanallah ẹ̀kọ́ mẹ́mí tó ṣe ìgbà míì ń bẹ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀mọ̀ ó lè wà lọ́dọ̀ àfà tí ní láyé sí kankan kó o jí ògbà tó kó o fẹ́ bí mẹ́nu lọ́tọ́rọ̀ máa ní kí nǹkan wá o jẹ́ ìgbà míì ń bẹ ọmọ akẹ́kọ̀ọ́ lè wà ní wúsà ó lè wà lọ́dọ̀ àfà tó yẹ pé bó ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yẹn ó tún ríṣẹ́ ṣe ló ní àsìkò ló tẹ̀lé jẹ́ wọn pé ló ń tó ráyè láti gíní o ló ń tó ráyè láti ṣiṣẹ́ díẹ̀ so bàbá iṣẹ́ tó ń wá ṣe yẹn ìlú ń ṣe o ní kíní so ìlú yẹn ló ti ráyè ṣiṣẹ́ díẹ̀ tó ń ti rá ní àwọn baccarat òun ti láwọn màálù kan so bákan náà òun láwọn tó náà sọ pé tó akẹ́kọ̀ọ́ ó lè ṣẹlẹ̀ ó yẹ pé ń lè kí ó sì láǹfààní díẹ̀díẹ̀ ẹ̀rẹ́ kò sínú àfihàn ó di ẹnìsì tó gba àwọn nǹkan yìí àárín àkójúwẹ̀ nínú ìrìn àjò táwọn sára fún ìdíwà náà láàrin ó nígbà tó ń ṣe báyẹn tán tó ní àwọn bàkọ̀rọ̀ tí ó ní kọ́ra fún mọ̀nàjára bí àmúrò lọ́wọ́ àzọ̀wọ̀ jẹ́lá kò pẹ́ náà ní kúbá tó dé bá fà kò má nira fà <laughs> àwọn ẹ̀kọ́ lójú rẹ̀ fóun kóun tó dọ́dọ̀ rẹ̀ bóun ló ṣe kí ló sọ fóun báyìí àfààní wallahi ó ní afáàlùm fọ́lọ́m búra ma ààrẹm afúdáhàlà ma kó nà àlẹ́ yìí ààrùn nà náà ó ní ìbẹ̀lú míì tó yẹ pé ìta ń ṣe ló ń ṣe lónìí tí máa pọ́ kó lọ bá láṣẹ pé kó lọ bá wà láàkì nàhù ó ní àmọ́ ò ṣe sùúrù díẹ̀ zamanu nàbí yìí mọ̀bọ́ òf gbèdé ní Ibrahim ó ní ṣùgbọ́n tí mo kàn ni pé kò ní pẹ́ mọ́ láìpẹ́ láì jìnà òjíṣẹ́ kan ó gbóògìṣẹ́ kan dìde tó jẹ́ pé ẹ̀sìn anábìwá Ibrahim alayhi salatu wa salam òní yóò mú wa ọ̀dúnṣà yìí yóò jáde bí abdul arab nílẹ̀ larabawa ni yóò ti jáde ẹwọ nǹkan ẹwẹ mà ó ní ànábì tó bá wá jáde nílẹ̀ larabawa yìí yóò wà mohadiron yóò sọ yíra wá sí kíni o ó ní mohadiron ilà harubin yóò sọ yíra wá sí sí orí ilẹ̀ kan bayna harratain bayna huma nakhlun bí alamatul atakfa ó ní òjíṣẹ́ yóò kúrò nílẹ̀ lábára yẹn tẹ́lẹ̀ pẹ́ bẹ̀rẹ̀ bí o yóò wá sí gídá ààyè kan ó jẹ́ pé nínú ìtọ́ fi dá ìlú yẹn mà òun náà ni pípọ̀ nínú ìlú yẹn pípọ̀ kí ni dàbínù ó ní àwọn àlámọ́tò rẹ̀ ó sì ní àwọn àmì tó jẹ́ pé àwọn àmì yẹn ṣe ń tọ́pamọ́ ó wá sọ díẹ̀ fún tó jìṣẹ́ yẹn máa ní ọkọ̀ sọ àmì kẹ fún kí àmì kan ni pé yóò ṣe yíra lọ sí ìlú kan tó jẹ́ wípé dàbínú ṣe o dàbínú pọ̀ mẹ́ẹ̀ ó wá ẹ̀sẹ̀ sọ àwọn àmì tó jẹ́ pé ó tètè ṣe é fura mà ní yá àkóró làárí ya ọ̀nà yá sọ̀rọ̀ kan ó ní ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún ẹ kó ẹni yẹn yóò máa jẹ ọ̀rẹ́ ṣe máa gbọ́ fún ló jẹ́ ló gbà á tó gbé fún ló dẹ̀ tó bá gbé sàárà fún yóò gbà bọ̀kù ní jẹ́ sàárà ọ̀tọ̀ sí ọrẹ ọ̀tọ̀ sí ẹ̀bùn sàárà ìlúmọ̀sáàkì ọrẹ ẹ̀bùn olówó mẹ̀kúnnù lè fún olówó lẹ́bùn mẹ̀kúnnù fẹ́ o fún olówó lẹ́bùn

so àdíyà wọ́n fọ́wọ́ ẹlẹ́bùn inú ìdájú máa ń so ìfẹ́ papọ̀ òní àdíyà wa àwọn ìwádà nílà káyọ̀ wọ́n ní ẹni tó sọ pé òun ò lè rí ìṣùnà abú wọ́n ní ibú náà ò lè yálù ibú òsè kí ni ibú náà ò lè yálù so èèyàn máa ń fọ́ àdíyà wọ́n ní àfíà àwọn ìlànà àwọn àfáà àwọn òbí kẹwọn àṣùhàn ah, ọ̀la èèyàn máa fọ́ ẹlẹ́bùn ah, mo tẹ̀ ń bọ̀ mo rí ìrèké ìlójú ọ̀nà ìrèké múrí márùn orí àlàáfáàfá rẹ̀ àdíyà àbò orí kárọ̀tì fifty naira pé mi kárọ̀tì rẹ̀bọ̀ ọba lọ kí àgbàrá ẹrúgbó ńlẹ̀ ọlọ́ndẹ̀kẹ́ olówó ni àwọn mọ̀rẹ̀ wà láwé wọn ṣe gbẹ́sà ọba lọ gbogbo ẹgbẹ́ olóògùn tún ti lọ ọba kò subhanallah yóò nífẹ̀ẹ́ rẹ̀ sí ara súnmẹ̀ so Ànábì sallallahu alaihi wa sallam ẹgbẹ́ sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wa sallam ti fún mọ̀rù lẹ́bùn rí sallallahu alaihi wa ọdún láàánú ọmọ ìwé anábì ah, ẹ̀bù tó fún mi èmi náà wà ókè tẹ́ka fáwọn míì ìwọ ni mo fún ìgbà tó bá ti fún yẹn lẹ́ẹ̀bùn àìkọ́ rẹ ìgbà tó bá ti fún yẹn ní ẹ̀bùn tó bá gbókè ṣe pé yẹn ń béèrè fún nínú súnmọ̀ ní kéèyàn gbàǹkà ìlú ìgbà àwọn àti tóbi délé ìlọ ṣáàtà ẹ̀mọ́ ẹ̀kọ́ lọ́mọ ẹ̀kọ́ lọ́mọ ẹ̀kọ́ àlọ́ra ààrẹ kọ́ yáyì tó mẹ́jì mẹ́fẹ̀ wà náà ó gbà pẹ̀lú ìdùnnú tó pẹ́ kéfì kó béèrè fún ẹni tó rà fún ọyàn náà alhamdulillah ó rà ó rẹ̀ zúkọ́ lọ́wọ́ alhamdulillah sòrí anything so àdíyà àdíbì kì í jẹ sọdakọ kì í jẹ sàárà ṣùgbọ́n máa ń jẹ kí ni o ẹ̀bùn àbí ẹni sọ fún pé òjíṣẹ́ tó ń bọ̀ yìí yóò jẹ nítorí pé kì í jẹ sàárà bó ti máa ń jọ rẹ ni pé ó tún فإن استطعت أن تلحق بتلك البلاد فافعل ẹni yọ sọ fún musulman wípé tọ́ ìtẹ́mi lè sọ fún ọmọ rẹ tó o bá kápá kó o lọ sílùú yẹn yà ṣe bẹ́ẹ̀ o Salman al-Farisi radiyallahu ta'ala anhu ọ̀dọ́ ẹni tó sápò onílé sẹ́gbàdé ó já níbi tẹ́ súnmọ́ ẹni sọ kété kan tó tún pẹ́ sọ́mọ́lẹ̀ tó lẹ́sìn rẹ̀ lọ́wọ́ ní ẹ ṣe bọ́lẹ̀ wọ́n ti ọmọlé yẹn fọ́ra sàrẹ̀ sí ní ẹ ṣe pọ́blẹ̀ ó bọ́dọ̀ sí náà torí pẹ́lú yẹn kò ní bá owó sàárè rẹ wọ́n fún ọ lásàárè sẹ́yìn náà ó sì náà ẹ wá wo adúgbò wàhálà tó ti ṣe láti dìkan débi láti dìkan débi láti dìkan débi nígbà tí sàmúmá ń gbọ́ eléyìí ah ó ní bàbá kùnrin fún bàbá àtà bàbá kùn tí ó ní bàbá kásítò òun bá dúró sínú lo ọmọ orí yàtọ̀ ẹ̀ta òun bá dúró sínú lo yẹn wípé òun ó sàdùn òun kí àpò ọ̀nà òun fẹ́ gbà láti kí ni o láti rí ọ̀nà dénú ìlú tí arákùnrin júwe fún un ó ní ọba dọ́nà súnmọ́ márùn bí ìyànà fàrùmí ló ń bá rí àwọn tùjá àrò kan fàkóòtù lẹ́hùn ó bá rí àwọn àwọn olóṣòwò sọ̀rọ̀ kan táwọn jẹ́ pé àwọn ọwá sínú ìlú ó ah, bá rí wọn bá rí pé àwọn lè jọ funfun ó ń ta ẹ̀yìn arábò lẹ́yìn à ah, ó ní àwọn máa ń ṣe business àwọn sọ̀rọ̀ káàkiri ó ah, bá ṣé ẹ̀rá oníṣẹ́lẹ̀ mú mi lọ tàmí lónìí ilẹ̀ abdul na sẹ́lẹ̀ gbé mi lọ sílẹ̀ lábáwá ó ní wà ó tí kùn bí ti ha àbí yí wọ́gọ̀ ha tó ń ṣe àbóhùn lówó ọmọ kan bí àwọn sẹ́ni owó sọ láti lé àbọ̀dá tí wọ́n lè kẹ́kọ̀ọ́ tó wá ń sẹ́ni owó sí ọ ọlọ́run sí àákẹ́ lórí àwọn èèyàn bíi dá wà pẹ̀lú rẹ̀ ọmọ wa sọ oúnjẹ kalẹ̀ ní ọ̀dọ́ òun náà máa wò pé iná máa nùtò ẹ̀mí kan lè wájú ìlà òun bá bá ṣe ń fún kọ̀dà bíi ti ẹni àkọ́kọ́ tí Salman dé sí ọ̀dọ̀ rẹ̀ ṣe gbàgbé òun náà máa ń fọ ló bá ń jẹun ọ̀fẹ́ owó tó ń rí yẹn kìí ṣe fóònù ńlá iPad fìlà twenty thousand irú torí mùdírù eh, bàtà one ten thousand ìlókù tó mọ̀ lé owó yẹn tó ń rí yẹn ó fi máa wá òdodo ìmọ̀ yẹn náà ni tíra ló fi máa rà sẹ́ni pọ̀lọpọ̀ àwọn tó bá ń sọ tó gbogbo bá ń sọ akẹ́kọ̀ọ́ yóò máa ní ìwòye sí pé kí ló fà tó jọ tó kó jọ náà nínú yẹn kó fi mo kó jọ kí n

wọ́n ní in tó fà ní pé ọmọlẹ́tọ́ tó wà ní tó gbé wá ṣiṣẹ́ díẹ̀ wúrúwúrú ọba ní 20,000 mọ́ sí 20,000 ọba lọ ra aṣọ 18,000 ó rẹ̀ ní 2,000 ó ti pàkà sí pé àwọn ilé àwọn àfáà wọ́n gbògi jáde ọ̀dà alábẹ̀sẹ̀ ẹ̀rọ àfáà náà òṣògì yìí sọ̀rọ̀ ojúbọ wọn lálẹ́ alẹ́ sọ̀rọ̀ ojú ó dára ọjọ́ kejì gbà bí a àwọn ilé àjọpọ̀ ìṣúná ni ó dára ọjọ́ kejì kò sí nǹkan kan náà ebi ti dààmú yóò wá wò pé sùhàrà àṣà jẹun aṣọ ni òṣèlú táì yóò àlọ gbé tí a bàlágà rẹ̀ tí a ló ń pè àtúkọ́ wá tí a fífú ẹwò kìí ẹ̀mí lílá ti lélẹ̀ àsìkò dẹ́mi ìjà àti wà mọ́dá àlàbáyé àbẹ̀wọ́lù kìíní kan àbílẹ̀ àti wà ní sáà náà wí báyìí láà gbé tí àkan ebi tàrí kò lélẹ̀ yẹn àtòrí ń bò mí ó lórí méjì láà gbé tí alákàkù ọmọ alákà ẹ̀rákù kí ìyàn bẹ́yẹ́ rẹ̀ ràwé ìní onípe ní tí à ìwé ìwé ìfi gbàkà tẹ̀kọ́ só ìwé òyìnbẹ́ gbà sọ́lọ́ nígbà tá à ń sọ ẹni tó bá gbélé kí ó dàda àwọn tá à ń sọ yóò mọ̀ so Salman al-Faris radiyallahu anhu ẹ wọ́n bá ṣe rí ẹ̀kọ́ nígbèsí ayé rẹ̀ kẹ́kọ̀ọ́ nínú àwọn sàhábà lórí ẹ̀lọ́ ara wọn. ẹ̀sùn ẹ̀kọ́ pé ẹ̀kọ́ kálọ́rùn wọn kò fọ́ọ̀tù wà níbi iṣẹ́ kọ̀ọ̀kan tó ń ṣe. ábà níbi tọ́ yóò kíkọ́ wọn òdodo yẹn náà èyí ò rí ìmọ́lẹ̀ pé ah, àwọn ìdá iná fi mọ mọ sọ iná lọ ibad ọlọ́run bá wọ ọkà àwọn èèyàn wá rí wípé ọkà rẹ̀ ló dáa jù sọ́lọ́ di ó tún wá wọ ọkà àwọn ètò tó tẹ̀lé lẹ́yìn àní ìsọ̀lá orí pé ah, ọkà àwọn sàábé lọ dáa jù ó wá sọ wọ́n di sàábà ní ìsọ̀lá tó tẹ̀lé máa wo ìgbésí ayé àwọn sàábà asọ̀fà náà ní pé nàǹkà rẹ̀ mùsàlùmí fàlìyà sàdì bí mẹ́kọ́ ní mars ẹ tó wá fẹ́ wo àwọn kọ́ṣù àwọn èèyàn kan àwọn ènìyàn kan lọ́mọ wo fúsẹ̀ bọ́ọ̀n náà ṣe gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan gbèsè akẹ́kọ̀ọ́ tó bá rówó máa sáwó ẹ̀rí láti ra tíra kìí ṣe pé ilẹ̀ lọ́kọ̀ọ́kọ́ máa kún fẹ́ra lẹ̀ mm-hmm. ẹ̀ àìsá ara ètò ìkọ́lé náà ọmọ ilé yẹn ilẹ̀ gbogbo àwọn yẹn ayé nì kọ́kọ́ wá ìmọ̀ ìmọ̀ tó ń wá yẹn ó ń ṣiṣẹ́ ó ń kẹ́kọ̀ọ́ lọ ìwọ́n bèèrè padà dúró mílíọ̀nù àwọn oníkó máa kọ́ àwọn ọmọ alíbàtàtà pé ó sàlékọ́ àwọn ilé ní ànànà fún bá burúkú kọ́ ọ lọ àbí mm. wọ́n gẹ́gẹ́ sí èé tí àgbèrúsù lóga pàṣù tàbára wò pé máa kọ́ wọn lẹ́yìn náà ẹ̀mẹ́ bá fún 5,000 owó rẹ̀ náà mo ṣe rí fìlà ló rà aṣọ ló rà bàtà ló rà ago kí ló bẹ̀ fi gbé òṣì ìwọ́n pé ìmọ̀ tó ń wá yẹn náà ó máa fi ó tún máa fi owó yẹn náà tún sọ fún mi invest owó yẹn náà tó tọ́ ti máa gbowó ní parí oṣù tí ó gbé owó tí mo ń gbà kọ́lá kò ní lẹ́kọ̀ọ́ owó iye báyìí lóṣù gbọ́dọ̀ lọ́mọ ìjà ìmọ̀ tó ń bí owó yìí tí mo fẹ́ mi ti lẹ́tọ̀ọ́ sí owó yẹn mi ti dépò ẹni tó yẹ kó máa ń gbẹgbọ táwọn afá wa kọ́ lọ́ máa sanwó lẹ́sẹ̀ rẹ̀ àbílẹ̀ tàbí àwọn òṣìṣẹ́ ṣe rí ah, ẹgbà tó kọ̀kọ̀ ìwọ̀n náà ẹnìkan fẹ́ káwọn ọmọ ah, káwọn ọmọ yẹn ẹ máa ń fọ́ oríyẹ kẹ ní iye tó mọ̀ fi dá fọ́ọ̀fì náà rí invest tó bá ṣe business tó ń lówó ṣe mọ̀ dákọ̀ kápítà ó wà lánà kápítà wọ́n tún lábìlẹ̀ ìlú mi lónìí ah, alhamdulillah mọ́ wọ́n tàná ni wọ́n kẹfìlà ní wọ́ṣọ́ ní àṣọ́bíkà ní àṣọ́bálùpá wọ́fí àṣọ́bíkà àtọ́ṣẹ́ àìníkálùpá tùlábìrì ní wá àmújọ kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn sàhánà ọmọ ẹwọ gbogbo iṣẹ́ tó ṣe tó mánéjì ṣe ó tó wá ní òun tó sọ́kọ̀ ẹ̀dákun kí tó pé kèsì débi tóun lọ ọ̀dà tó bá Salman ti ṣe adébẹ̀ntó sọ ó ti débi tó ń lọ ntẹ́yẹ bá jẹ ẹ̀yọ́ gbè fún ìmọ̀ táwọn sọ èyí sùn ó ní ìmọ̀ tó ń wá jí òun wá mú gbogbo kí ayé ó kọ ó dẹ̀ ká ó ní gbogbo táwọn sọ inú tí àti nǹkan kò sọ ọ̀fẹ́ wọn yára fún yẹn pé ṣe màṣúrò ó rà so báwo nǹkan yìí akẹ́kọ̀ọ́ mọ̀ bọ́dọ̀ ṣe kí ni ó bọ́dọ̀ kẹ́sọ̀ pẹ̀lú ẹ̀ ó dẹ̀ ní sọ pé àtọ́mọ́ tó ẹgbọ́ ṣe nígbà tí wọ́n fún ọ níwọ̀n àṣà tó fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan ṣe ìjọ yẹn ó lè má bòwó lọ́wọ́ ẹ̀ bọ̀bẹ́ ní tó ṣe bòwó ní ó kẹ̀bọ́ nìgbà òkè ọ̀rọ̀ kìíní kàkìíní kan á sílà wọlé lè bá mi nígbà tó wà fi sálé sálé sálé gbogbo àtọ̀ ọ̀rọ̀ akẹ́kẹ́ tí ló fẹ́ sà àwọn ah, ọ̀rẹ́ ọlọ́run tẹ̀ ṣayé ti dẹ̀yọ̀ ah, àmọ̀ olórí fóònù mélòó ló fẹ́ rí lórí fóònù máti fóònù lè kú fóònù lè jábọ́ kó pàdé ẹjọ́ òkè lè mọ́ da ìyàwó kẹ́kẹ́ tí ẹ̀wá tún ń bẹ tó jẹ́ pé bárọ́kà kan ń bẹ ọmọ bá fèsì lò tíra so gba àwọn nǹkan yẹn tó pẹ́ akẹ́kọ̀ọ́ mọ̀ ní wá ló jẹ́ ká máa yà lọ síbi táwọn gbogbo ẹni tó bá fẹ́ ní ìmọ̀ láyé àbí tó fẹ́ wá òdodo láyé ẹni ìyẹn gbọ́dọ̀ ṣetán láti náwó èèyàn máa ń fowó ra ìmọ̀ ni sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ẹlòmíì kákò níbi agbẹ̀rẹ̀ àwọn ọmọ lẹ́kọ́ ẹlòmíì náà ń bẹ mẹkáníìkì ní mọ́tàtó ti máa ń kírun àfáàtà sọ̀rọ̀ mẹ́ ó dẹ̀ ó dẹ̀ máa fọ́ mi tó náà gbọ́sùn náà yé ó lé fi tàn yà sáwà lè wò sáà ẹgbẹ́ sẹ́rẹ̀ kí sáà túnmọ̀ pẹ́ padà àwọn àtò padà tó wà ní ẹ̀dá kan ọlọ́run sọ ẹlẹ́sọ̀ rẹ̀ àfáwa ọlọ́run kò járe yín pẹ́ ọlọ́run kò jẹ́ mi yóò gùn fa ọkọ̀ fi fọ́n mẹ́rin ti sàdúrà so ìbéèrè kan mo ní ìbéèrè mo sì kẹ́ ẹ sọ fún mi dáadáa lẹ́kùnrẹ́rẹ́ kó lè sàfà nílé o kò sí lákàtì bá àfáà rí so òdodo ó bùkátà sí kéèyàn náwó sí so Salman gbogbo bàkọ́rọ̀ tó rẹ̀ ó ní kò fún kẹ́ ẹ mú mi lọ sí ilẹ̀ Lárúbáwá كيف نفعل so inshallah ta'ala a a ti rí ibi tó gba dé báyìí pé Salman ó ti bá ọ̀rọ̀ débi wípé ọ̀fẹ́ ìlọ lárúbá kí ló ń wá ìlọ lárúbá jẹ̀má amábàdé wọ́n sọ fún wípé òjíṣẹ́ kan yóò jáde ilẹ̀ lárúbá wa wọ́n sọ fún pé òjíṣẹ́ yẹn yóò jẹ́ yóò ṣe lọ sílẹ̀ tó yẹ pé dàbínú pọ̀ mẹ́ bákan náà wọ́n fún ní àwọn àmì tí ó fi gbá òjíṣẹ́ yẹn mọ̀ subhanallah ó gbọ́rọ̀ òdodo ó sì fẹ́ tọ̀ òdodo lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ṣe dárò wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ gbà àwọn fadilatu sheikh abdulwahab ajiya hafidhahullah wara wọ́n ń bọ̀ àbí àwọn fadilatu doctor pọ̀pọ̀ mẹ́tẹ́lẹ́ hafidhahullah wara wọ́n ń bọ̀ ní mọ́sáàsì àdúgbò mọ́sáàsì àdúgbò wọn ni ẹ̀ ṣàlọ́ àmọ́ gbọ́ irú ẹni lọ́wọ́ pé Sheikh Fauzan gẹ́ ń bọ̀ Nàìjíríà yóò dẹ̀ bá a ṣe fídíò so òdodo òun wá mọ̀ ó lè ṣe gbìyànjú ò fẹ́ move ò fẹ́ kò lójú kò lè mí o so àwọn nǹkan yìí bá a ṣe bá nígbèsè àyẹ̀wò sálà fún nígbà àsìkò ti lọ insha Allah àdúró sí bí lónìí tó bá dúró àbí àfúnni Rahman àtẹ̀síwájú lórí bí arákùnrin Salman al bó ṣe wọnú Islam àti bí ó ṣe lo ìgbésí ayé rẹ̀ àwọn ìmọ̀ pọ̀ tábà pàdé ní ìgbésí ayé rẹ̀ àbí ọlọ́run ọba ìmọ̀ta alẹ́ sọ lé lè sọ jẹ́ kó ṣe wá ní àǹfààní àti àwa àti àwọn tí wọ́n gbọ́ wa ága wa sọ́lọ́wà lọ́nà bíi muhammad wa ala alihi wa sahbihi al-akhyar wa sallama tasliman kathira wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. jazakumullahu khairan.